أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على رسول الله أما بعد السلام عليكم ورحمة الله وبركاته ada ọpẹ́ fún Ọlọ́run Ọlọ́run tí tó jẹ́ ká wà lálàáfíà ní àárọ̀ tèmi àwa tọrọ ìkẹ́ ìgẹ́ fún Ànábì ìkẹ́ náà kó má pin ní orí ànábì kó má bá àwọn sọ̀hábà rẹ̀ kó sì má bá gbogbo àwọn ará ilé rẹ̀ tí wọ́n nígbàgbọ́ nínú ẹ̀ kó fi kárí gbogbo wa náà lápapọ̀ pẹ̀lú ìyọ̀ǹda ọlọ́run a ó tún máa tẹ̀síwájú nínú àwọn àdé eléyìí tá à ń kà fúnra wa ṣùgbọ́n ṣáájú gbogbo àwọn olùkọ́ wa ọlọ́mọṣàbà san wọ́n ní ẹ̀san olóore àwọn òbí tó bí wa ìdùnnú gbogbo ògbà kẹrọ̀ nǹkan mọ́sàbà ṣe fún wọn bẹ̀rẹ̀ àmọ́ sí ìyá rahman rahmin àdìsí èyí táwọn ìgbéyàwó láàárọ̀ yìí náà ni àdìsí ẹlẹ́ẹ̀kọkànléní ọgọ́ta adi sixty one nínú tí a tà mọ̀ sí miato hadith lèlè ebi eléyìí tó wáyé látọ̀rọ̀ àwọn ṣọ́bàtì jàríyàt tawàhíyà kí ọlọ́run bá wa san wọ́n ní ẹ̀san olóore. àdìsí náà ẹ̀kọ́ tó fẹ́ kọ́ wa ó fẹ́ jẹ́ ká mọ̀ àǹfààní tí ń bẹ níbi kí àwọn èèyàn ó máa rí oore àbí kán máa rí àǹfààní kan sí kejì nínú gbogbo ohun tọ́lọ́run bá ní kéèyàn ó ní láyé ó fẹ́ jẹ́ ká mọ kí ni jẹ́ fún ni pàápàá jùlọ ó múná sùwá lórí wípé gbíngbin nǹkan táwọn èèyàn ń ṣàǹfààní látara ẹ̀ àdìsí yìí lọ báyìí ani anas radiyallahu anhu ani nabiyyi sallallahu alayhi wa sallam qaal ma min muslimi yaghrisu gharsan aw yazra'u zar'an فيأكل منه طير أو إنسان أو بهيمة إلا كان له به صدقة متفق عليه. Hadisi yìí àbáwọ̀ anas ló gbà wá látọ̀dọ̀ ànábì ọlọ́run bá wa yọ́nú sí i ó ní ànábì ìkẹ́ ọlọ́run ọlọ́run kò máa bá a sọ báyìí pé má mi mùsùlùmí ó ní kò sí nínú mùsùlùmí kan àbí ká pé èyíkéyìí nínú mùsùlùmí tí kó lè jẹ́ eré hmm? la máa pè ní anakarat fi siyaki nafiyo áàmù nìyẹn gbogbo mùsùlùmí tí wù kó lè jẹ́ yẹgọrí sọgọ́sán. So tó wá lọ lè gbin àbí tó lọ lè lọ igi kan tó di kéèyàn lọ nǹkan ni igi kan igi tó lọ yìí wá a ao yẹzẹrẹ ọzẹrẹ á àbí kó gbin nǹkan kó kan oko tó gbìn yìí àbí igi tó lọ yìí fàyà kúlù mí ní òótọ́ irù àwọn ẹyẹ wá ń jẹ ao insan àbáwọn èèyàn náà ni wọn sì ń débẹ̀ tí wọn ń jẹ ńbẹ ni ẹlòmíà lọ igi ọsàn àwọn tí ń kọjá lọ wọn lẹ lóko wọn jà tí wọn ń mú ẹlòmíà lọ pọpọ ẹni tí ń kọjá lọ yóò ja yóò mú ọ lọ ẹlòmíà lọ gófà ẹlòmíà ń kọjá lọ débẹ̀ yóò ja bẹ́ẹ̀ náà ni nǹkan gbíngbìn míì náà tẹlòmíì gbìn nǹkan gbíngbìn míì tẹlòmíì gbìn àwọn ẹranko débẹ̀ wọn ò hù jẹ ẹyẹ ó débẹ̀ yóò sá jẹ ẹ̀rí ọkà bàbà tẹlẹmí gbé soko ní tẹlẹmí gbé soko àwọn ẹyẹ níbẹ̀ jẹ omi ìtàn bẹ̀ bẹ́ẹ̀ náà làgbàdo àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́nà àwọn nǹkan ọ̀gbìn tá a máa gbìn wọ́n nì àlẹ́bí wa ni bó ṣe rí nì ẹni tó bá máa bẹ́ẹ̀ o ntí ọmọ ẹjẹ fúnru ẹni bẹ́ẹ̀ ni wípé ilá kánìlà ubi ìsọdákọ̀. ìkọ̀ọ̀kan táwọn èèyàn ń jẹ ńbẹ̀ yẹn ọka tẹ́yẹ ń jẹ yẹn táwọn ẹranko ń jẹ ńbẹ̀ yẹn káàní láwù sọdà pọ sàárà ni ó máa jẹ mu kó sí allah akọwà ẹ wo nǹkan torí tọlọ́run ẹ wo ẹ wo oore tọlọ́run ti ṣe fáwọn mùsùlùmí táwọn sọ yóò mùsùlùmí nìkan o ọba àgbẹ̀ ko kó kó rárá kó kò sí ládàá kankan tí ó gbà lórí ẹ̀ torí wípé nítorí kọ́kọ́ bàjẹ́ lára ẹ̀hún náà láìní islam àìní islam sì ní gbogbo ṣé olóore tó wù kó lè ṣe ayé lọ́mọ bọ́ àgbà ẹ̀sán lọ́dọ̀ rẹ̀ lọ́gbẹ̀ ẹ̀sán lọ́dọ̀ ọlọ́run yóò kí á mọ̀ kù sí. ló fi jẹ́ sí wípé àwa mùsùlùmí ká máa tún ronú lórí gbogbo àwọn iṣẹ́ ìṣe wa ká sì máa dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run torí pé gbogbo ìgbésí ayé wa ìgbésẹ̀ wa pátá òun ló ní òun ṣe papọ̀ mọ́ ìjọsìn làwọn bá fi sọ yìí ní ní ti ń jẹ́ ìjọsìn ó nikan kákan wọ mọ́sálásí kákìrún nìkan ìjọsìn ó nikan kápẹ́yẹn ń gbàwẹ̀ nìkan ìjọsìn kẹnu ọ̀fẹ́ débi wípé bẹ́ẹ̀ bá ṣe ni ṣé àwọn ọ̀pẹ́ni bá lágbọ́yé lẹ́yìn nísìnyí kọ̀ ní gbin nǹkan kọ́ wá débẹ̀ kọ́ wá bá ẹran kó wá sùsù ká sí létí kẹran wá tọ ìtọ̀ gbóná àbí kẹran ó ti bẹ̀ kú àbí kó wá wá burú kan ó ṣe síbẹ̀ torí kó tó mọ̀ pé nǹkan tí wọ́n bá jẹ ń bẹ̀ náà sàdákà ni wọ́n jẹ́ fóun akálàṣe lóòótọ́ ní bẹ́yẹn náà ṣe ní wúsí àmà yẹn ni pé wọ́n ṣe gbà yẹn láàyè mọ́ kọjá sí pé tó bá jẹ nǹkan yẹn ìjọba ènìyàn yóò fẹ́ dùn yàn ìjọba sì pọ̀ bá fẹ́ fààyè bẹ́ẹ̀ lẹ̀ ó gbìyànjú ó di ìbẹ̀wọ́ náà rọ gbàdíbẹ̀ èyí tó bá wà lágbà díbẹ̀ tẹ́ranko ẹlẹ́ranko kan bá jẹ kò nídìí kó wulẹ̀ sẹ́ran léṣe gbìyànjú kó mẹ́ran náà kó so mọ́lẹ̀ ẹni tó ní tó bá dé ntẹ́ran rẹ̀ jẹ ní inú sẹ́lá islam ẹni tó wọ́n sanwó ohun tó jẹ ni ṣùgbọ́n tó bá lu ẹran tó bá ṣe ẹran léṣe àbí tẹ́ran bá kú ọ̀sán dọ̀mánu ẹran yẹn o ọ̀sán iye owó ẹran yẹn akálàṣe ẹlẹ́ran náà lè san tó bá jẹ nínú oko rẹ̀ kò jù bá ń lọ àwọn nǹkan wọ̀nyí bí sàlásàlá mo ti gbé kalẹ̀ ni bẹ́ẹ̀ náà wá ní ẹyẹ ọdún ọtálọ́jọ́ àti ẹ̀fẹ́ lọ sí ló gbowó níbi nǹkan tẹ́yẹ jẹ àdàbà tó ń kàn ń bò lọ́nu igbó tí ò ní bàbá tí ò ní yá àbí tí ọ̀lẹ́nìkan ti ń tọ́jú ẹ̀ tó sì débi oko oko rẹ tó jẹ́ ń bẹ̀ ta ló fẹ́ mú torí eléyìí ó jẹ́ ká mọ̀ yìí pé ọlọ́run kẹ́ wa àwa mùsùlùmí ó sì kó àwọn oríṣiríṣi nǹkan tí a máa fi gbà ládàá oko tiwa. àwọn àbáwá ti pé wáyé pé bọ́rọ̀ ṣe rí yìí kọ̀ máa lórí nǹkan gbíngbìn nìkan gbogbo àwọn nǹkan téèyàn bá ní náà táwọn èèyàn ń ṣàǹfààní ń bẹ yóò máa jẹ́ sọ́ra pọ̀ fún yẹn náà ni táwọn èèyàn ń débẹ̀ tí wọ́n ń ṣàǹfààní ń bẹ ẹ̀rí kọ́dà náà sùn wá lórí ọ̀rọ̀ kànga kéèyàn gbẹ́ kànga kéèyàn gbẹ́ bọ́ọ̀ ó kàn jẹ́ sí wípé àwọn olówó wa ńlẹ̀ Yorùbá ń bí àbíkọ́nà bá wa ṣàánú wọn náà lòmíì náà sì máa fi kúkú aláìnídìí lóòótọ́ àrùn pé kára alágbà tí yóò gbà kú ń bẹ lọ́tọ̀ àmọ́ mi náà kàn kú tẹ̀ ní lójútu ẹ̀ gbogbo tó mi ní yóò sì parẹ́ máa lọ́wọ́ kò ní sàǹfààní fún un torí pé òun náà sàǹfààní fún ìyanu dúkìá tí ń bẹ lọ́wọ́ ẹ̀ kí ni tó burú bí kó bó tilẹ̀ pípa ara àwọn kọ̀ọ̀kan náà tí wọ́n ń ṣe bẹ́ẹ̀ kọ́lọ̀ kọ́ bá san bẹ́ẹ̀ náà lẹ́sàn. ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ni wọ́n lè ṣe eléyìí èyí tí ọkàn ìyá ni lẹ́nu ni wípé wọ́n máa retí wípé táwọn bá gbẹ́ bọ̀wọ̀ síbẹ̀ yẹn táwọn omi yẹn yóò tún máa nídìí náà mí ilé nǹkan tí ò ní máa mówó wọlé ìtìmọ̀ kó àwọn olówó wa nìyẹn yóò wá gbàgbé wípé nítorí máa mú ó ju billions of naira tó ń gain láwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn ibìkan láàrin oṣù àbí láàrin ọ̀sẹ̀ gan lọ kò yé kẹ́nìkan ṣoṣo kó mu kó máa ṣàǹfààní bẹ́ẹ̀ láàdá tí ó rí bẹ́ẹ̀ ó ju kó máa gain two billion lọ́sọ̀ọ̀sẹ̀ àbí lóṣooṣù lọ. eléyìí ó yẹ káwọn ọ̀pọ̀lọpọ̀ olówó wa ní nàìjíríà pàápàá jùlọ ńlẹ̀ yorùbá ká kíyèsí gbogbo àwọn abala bíi ká wo àwọn iléèwé ká béèrè àwọn ọmọ tá a rí páwọn òbí wọn ò ní láárí ká gbìyànjú ká sanwó wọn ká béèrè lápẹ̀yìn olùkọ́ ọmọ wo lẹ́rí pé náà àwọn ọmọ tó gbìyànjú tó ń gbìyànjú dáadáa ṣùgbọ́n àwọn òbí rẹ̀ tọ́lọ̀ ní kí nǹkan sáfẹ́rẹ́ fún wọn. ẹ já gbìyànjú ẹ fún wa lóko èèyàn méjì àbẹ́yàn kan ọ̀pọ̀lọpọ̀ àwọn iléèwé tá a ti tún sọ yìí kése irú iléèwé táwọn kọ́ àwọn ọmọ tí wọ́n sí o tọ́lọ́pọ̀lọpọ̀ àwọn táwọn sọ irú iléèwé tí wọ́n kọ́ àwọn ọmọ tí wọ́n sí ibi wọ́n ti seventy five hundred thousand pàtàmù ni àbí bíi one million pàtàmù tí wọn èsì la orí ọmọ kówé sí bẹ́ẹ̀ náà kọ́dà ọmọ tí ń kàwé lábẹ́ igi ìmọ̀ wà bírílíàǹtì jọ ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ wọn tá à ń sọ yìí lọ. kọ́ wá jẹ́ bẹ́ẹ̀ irú ìwọ tó ń san five hundred thousand níbì kan kí wọ́n wá sọ wípé ọmọ kan wọ́n lé lọ́lé àbí wọn ò jórí ìdánwò ṣe torí pọ́ jẹ owó táàmù méjì tí wọ́n sì ṣe owó táàmù méjèèjì náà gbogbo ìjú forty thousand lọ subhanallah wọ́n sì san táàmù kan five hundred thousand kó wá wò gbogbo five hundred thousand tí wọ́n san ní táàmù kan ó ti fẹ́ẹ́ tó tọ́mọ̀ wọ́n fi parí iléèwé yẹn ní skul bí tóun lọ tí wọ́n bá sí dáadáa abẹ́rẹ́ nǹkan jẹ̀mọ́ ẹ wo báyìí ṣe rí ẹ wo báwọn èèyàn ṣe láàánú ẹ wo báwọn èèyàn ṣe gbàgbọ́ yé ọ̀rọ̀ ọlọ́run báwọn èèyàn ṣe gbàgbọ́ yé ọ̀nà tí yẹn máa fi soríire báwọn èèyàn ṣe gbàgbọ́ yí ọ̀nà téèyàn máa fi rí àwọn aládá àwọn sí olórí lọ́dọ̀ ọlọ́run àwọn ọ̀nà ní tànàbí ṣàlàyé fún wa tó jẹ́ sí pé gbogbo àwọn ọ̀nà téèyàn máa fi ní nǹkan tí a mọ̀ sí sọ́dákọ̀ sàárà ṣíṣe sì ní gẹ́gẹ́ báwa náà ṣe mà àǹfààní tí mẹ́bi sàárà torí pé sàárà lànàbí pé kí ni sàárà máa ṣe ànábì ti jó yíwa pé sàárà tẹ rí yẹn o tó ti fi wòlé kọ̀ fi à ọ̀nà kan nìyẹn ní pa àwọn àṣìṣe èèyàn yóò máa parẹ́ ni kàmá yútífì ùlìmọ́ ùnárọ̀ gẹ́gẹ́ bí omi ti máa paná ẹ wò bá lè fi sì gbé ọ̀rọ̀ wá kábàlẹ̀ gbọ́yé sàárà téèyàn ṣe yóò máa pa àwọn àṣìṣe èèyàn yóò parẹ́ gẹ́gẹ́ bómi ti máa pa iná torí pa alẹ́ mọ́ gbàgbọ́ yẹ àṣìṣe bó la ṣe rí alẹ́ mọ́ rí ànábi wa gbé wa ní ìbúrọ́sìlì màánà wíwí suratul ìsì ó gbé wa ó yàwòrán nǹkan yẹn fún wa nítorí ká lè pé ká lè gba àgbàgbọ́ yé bí àṣìṣe wọn ṣe máa gbogbo wa náà la mọ̀ bí iná bá ń jò tá a wá bomi sí bí ó ṣe kú kéké bẹ́ẹ̀ ni sọ́dákọ̀ sàárà tá a bá ṣe ni ó ṣe pa àwọn àṣìṣe wa táwa náà kankan wájú ọlọ́run ẹ wà àǹfààní mi tún wá tún sọ mí la àwọn ọ̀rọ̀ mi pé sàárà tá a máa ń ṣe yẹn ì máa gbé àlùbá àdánwò ì máa gbé kú òun dúkìá yẹn ni ọlọ́pàá tó jẹ pẹ́ lómi yóò máa kówó jọ ni yóò máa kó jọ ni àyíkọ́ ẹ̀kọ́ náà sí kò ní náà sí àìwá náà sí wọn náà ní mọ̀ bí ó sì máa parẹ́ mọ́ òun lọ́wọ́ tóbi di jọ́ parẹ́ kan yẹn kò sí tọ́fà òun náà ń kó jọ ni kọ̀ náà torí ìdí sọ àwọn ọ̀nà tó jẹ́ pé àwa lè má kíyèsí táàbí wá ní máa kanra gbogbo àwọn nǹkan òun ànábì jẹ́ kó yí wa kábílẹ̀ mọ̀ pé nǹkan tá à ń ṣe yẹn láàdá láàdá ńlá ńlá ń bẹ̀ńbẹ̀ kó gun ọsàn sẹ́kùlé kọ́ wa rẹ́nìkan kọ́ wa já bẹ́ẹ̀ olórí búwo lọ já ọsàn ẹni bá tó já ọsàn bíi yóò yarọ ni subhanallah eléyìí ò kì í ṣe mùsùlùmí gidi ẹ mà rí àwọn ẹlòmíì tí wọ́n bá gbin nǹkan sẹ́kùlé bọ́ ọba ìjà e àbí tọ̀ba sọ̀ra ńbẹ̀ ó ti kó àwọn oríṣiríṣi àwọn àgbákò síbẹ̀ wọ àwọn kan wọ̀nyí agbọ́njúbà aláwọn bòmíì tọ́ bẹ́ẹ̀ lọ lè já pọ́pọ̀ níbòmíì tọ́ bá jálù ọ lórí ọ ìyá ká síbẹ̀ ni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́nà àwọn sísí mi tẹ́lómi náà ní gbogbo àwọn nǹkan wọ̀nyí àìlẹ́kọ̀ọ́ ẹ̀sìn ni kí ni tó kí ni tó fi ń dá tó kó o gbé síbẹ̀ pẹ́pẹ́ ẹnu díẹ̀ tí wọ́n bá rí jẹ́ ń bẹ̀ káwọn èèyàn jẹ́ ń tọ́pọ̀ ń bẹ̀ àwọn èèyàn tó bá jẹ́ ń tọ́pọ̀ ń bẹ̀ ń ládàá ni ọmọ jẹ́ fún ọ sọ́dákọ̀ ni ọmọ jẹ́ fún ọ àti sàǹfààní tí ń bẹ ń bi sọ́dákọ̀ wọ́n kàn máa rí pé gbèsè ayé tí ó tún máa dá sí ni wọ́n máa rí pé gbèsè ayé tí ó tún máa tuntun sí ni bó bá ti ń lu yọ máa yọ gbogbo àwọn àpapọ̀ wọn kàn máa wá sọ wọn ni pé à tẹ ẹ kọjá ń bẹ̀ ń lánàá à àpapọ̀ ṣẹlẹ̀ ń bẹ̀ lánàá ó máa pè à níbo mo kọjá ń bẹ̀ à láago mélòó lẹ kọjá à bí aago mẹ́fà àbọ̀ mo kọjá ń bẹ̀ à wọ́n ṣẹ̀ṣẹ̀ parí àgbákò òun lẹ́yìn kọjá òun gbogbo nǹkan bí aago mẹ́fà kọjá ìṣẹ́jú mẹ́ẹ̀ẹ́dógún wọ́n ń ṣe àgbákò báwọn èèyàn lọ́wọ́ ń tí wọ́n ń ṣe àwọn èèyàn léṣe èmi ò sì mọ kọ́dà ọlọ́run jẹ́ ń gbúrò kankan nínú àwọn sọ́dákọ̀ tí wọ́n ń ṣe òun lọ́lọ́run fi dáàbò bò wọ́n bẹ̀ o ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ àyàn ní kíyèsí ẹ kọjá wa mo kọjá bí aago mẹ́fà bọ̀ mo kọjá kété tẹ kọjá tó báyìí ni wọ́n bẹ̀rẹ̀ àgbákò bọ́ọ̀lù ti máa ṣe é nù gbogbo àwọn nǹkan wọ̀nyẹn ọlọ́run máa ń lò ń sábàbí ṣùgbọ́n gbà tó yẹ pé ìwọ náà ọ̀hà mọ́wọ́ ni òní na àwọn kan ó sì gbà ń tipa wọ́n gbà ń tipa láyè tó tó ní táǹkì lórí ẹ̀ kò ní òní kò ní sí táǹkì tó má gbà tán àbẹ̀rẹ̀ ọ̀bàtà lánàá àánú ẹ̀ kọ́lọ̀ ń kó fún wa ní ẹ̀mí àti lè jurálẹ̀ láti lè máa fi sin ọlọ́run látara bẹ́ẹ̀ kíyàn wá gbé nǹkan káwọn èèyàn jẹ eléyìí oníjàrá ọkànyàn ó ti ní lẹ́mìí pé ebi ń pa oníbùkátà sí náà ni àwọn sọ̀hábà ló ká jọ ànábì ló ká jọ ẹ̀rí ọ̀kan náà àwọn sọ̀hábà ń jọ kan wọ́n ní ẹnìkan kó báyà bàtà rẹ̀ àbí nǹkan ọwọ́ wa akọ̀ wá rí ó tún wá ṣàdúrà fún pé tó ìrẹ́ ọlọ́run ẹni tó kó nǹkan ẹni tó gbé nǹkan òun yìí tó bá yẹ sí pé bá ní bùkátà sí i náà ló fi gbé ọlọ́run dákun jí ó wúlò fún o ẹ̀wù àdúrà ẹ̀wù sàhábà torí ọlọ́run tí wọ́n lè ṣeré àdúrà báwo pé ẹni tó gbé nǹkan yìí ọlọ́run dákun tó bá yẹ pé ó ní bùkátà sí i lò ọlọ́run dákun jí ó wúlò fún jọ́ sàǹfààní fún ṣùgbọ́n tó bá yẹ pé kò ní díẹ̀ ọkàn já ọkàn sájòlè náà ni ọlọ́run jọ́ jẹ pé ọ̀kan tí ó gbé mọ náà ni mọ́ jọ́ jalè mọ́ ẹ wò ká ẹ wà dùà ṣé èmi náà lè ṣe é èmi ti sọ̀rọ̀ ṣé mo lè ṣe é tíwọ́ tó ń gbọ́ mi náà lè ṣe é àtiwọ́ tó tún máa gbọ́ mi tíwọ́ náà ó lè ṣe é tá a bá sì ṣe òun ní òjò rí fún wa torí pé yóò máa jẹ́ sọ́dákọ̀ fún wa náà ni torí ìdí eléyìí kákọ́sí àwọn sọ̀hábà ká má dàbí àwọn kan tó ṣe wípé nǹkan tí wọ́n bá ní ìnira ni wọ́n fi ń kàn fọmọlà kejì bẹ́ẹ̀ nìkan bá yẹ sì débẹ̀ wọ́n lè fi ẹ̀rí ẹlòmíràn ní kanikẹ́lẹ́ òun tó ń wo à kó wọn wá gbé kíníkẹ́lẹ́ kan máa já ó lè tìyàn mọ́lẹ̀ lórí ẹ̀ lérí kíni lérí pé wọ́n já pọ́pọ̀ tó gbìn àbí ẹnìkan já ọsàn tó gbìn sẹ́kùlé tí bá tún kúrò ọmọ kan bíi máa sá aládàáni ah, subhanallah lórí kíni lórí tó mọ̀ gba aládá lórí ẹ̀ ó tún wá dènà àwọn orí torí ìdí eléyìí kọ̀ wá mọ lórí àwọn nǹkan ọ̀gbìn yìí nìkan bẹ́ẹ̀ wá sí sọ gbogbo àwọn nǹkan tí èèyàn bá ní táwọn èèyàn ń sàǹfààní ń bẹ táwọn èèyàn ń jẹ ń bẹ táwọn èèyàn ń rí dáadáa ń bẹ gbogbo àwọn nǹkan wọ̀nyí yóò máa jẹ́ sọ́dákọ̀ fún èèyàn láyé bí àti ìwòlẹ̀ abẹ́lẹ́ bàtà lánàá nínú àánú ẹ̀ kọ́lọ̀ kó fáwọn náà ní ẹ̀mí ìrẹ̀wẹ̀sì ọkàn kọ́lọ̀ kó fún wa ní ẹ̀mí ìrẹ̀lẹ̀ ọkàn torí ìyàtọ̀ ń bẹ láàrin ìrẹ̀wẹ̀sì àsìwí nìyẹn ìrẹ̀lẹ̀ ọkàn kọ́lọ̀ kó fún wa ní ìrẹ̀lẹ̀ ọkàn táàlè fi jura wa lẹ̀ fọlọ́hún láti lè máa fi ṣe àwọn sí olóore bẹ̀rẹ̀mà ti ìyá